lórí irúfẹ́ bẹ́ẹ̀ a wà lọ sí orí àwọn àyà kan ní abẹ́ nínú atọ́ka ìwé tí a print out tá a tẹ̀ tó jẹ́ paper presentation àkọsílẹ̀ àkọsílẹ̀ báyìí pé al-ayatu allati tuqarriru anna al-mas'uliyata al-iqabiyya la yatahammaluha illa al-fa'ilu nafsu àwọn àyà tí ó ń fi rinlẹ̀ tuqarriru àwọn àyà tó ń fi rinlẹ̀ wípé anna al-mas'uliyata anna masuliyata al wípé ìyà ìyà ìyà ọ̀run ẹnìkan ò ní tẹ́rí sí i àfẹni tó bá dá ọ̀ràn náà àwọn àyà kan sọ fún wa pé ìyà tí ń bẹ lọ́run lọ́run ọmọnìyàn ẹni tí ó jẹ̀yà náà òun náà ni ọ̀daràn òun náà ni ẹlẹ́ṣẹ̀. àrírù àyà bẹ́ẹ̀ labala kan nídàkejì àyàtù ẹlẹ́tì tukọ̀rìrù anasọ́hìbà dhambi kọ́díyò àkọ́bù àlàdhambin fa aláhùgẹ́ ìrùhù àtúwárí àwọn àyà kan tí ó ń fi rinlẹ̀ wípé ẹlẹ́ṣẹ̀ kan kan. kọ́díyò á kọ́bù ó ṣeé ṣe o kí wọ́n tún jẹ́ ń yà alazambin lórí ẹ̀ṣẹ̀ mìíràn fa aláhu gairuhu tẹlòmíì tó ṣe ṣe é pé ohun tí méjèèjì ń sọ is like word and opposite àwọn àyà kan sọ pé dájúdájú ìyà ọ̀run kò sẹ́ni tí ó rù kò sẹ́ni tí ó jẹ àfẹni tó bá dá ọ̀ràn fún ara rẹ̀ tó dá ẹ̀ṣẹ̀ fún ara rẹ̀ nídàkejì a tún máa ń rí àwọn àyà tóun náà ń sọ pé ẹlẹ́ṣẹ̀ kan ó tún ṣeé ṣe o kó tún jẹ ìyà lórí ẹ̀ṣẹ̀ ẹlòmíràn tó ń túmọ̀ sí pé àwọn kan ó tún bá ẹlòmíì jìyà àyà kan sì tún sọ pé ìwọ ló jẹ̀yà ohun tó o bá dá lẹ́ṣẹ̀ nínú àwọn àyà tó ń sọ pé ẹlẹ́ṣẹ̀ ni ó jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ in fact ọ̀kan bẹ́ẹ̀ mẹ́tò ká sí pé mùsùlùmí ò gbọ́dọ̀ má kà á lójúmọ́ a gbọ́dọ̀ má kà á lójúmọ́ torí pé anabi sallallahu alayhi wa sallam nígbà tí ń fún wa ní àwọn gbólóhùn ààbò gbólóhùn tá a kà tá a tọrọ ààbò lọ́dọ̀ Allah ojúwe wa sí su ojúwe wa sí aya méjì tó kẹ́yìn nínú Suratul Baqara aya tá a máa ń pè ní aya amana rasul nínú aya amana rasul yìí ibẹ̀ ni gbólóhùn kan ti jẹyọ o wípé làhá mọ kásábátì wà àlẹ́ yíyá mọ̀kítàsábátì. Ayah two eighty six Ayah two eighty six nínú suratul Baqara chapter two kí ni ìtumọ̀ rẹ̀ làhámẹ́ kásábátì tí ẹ̀mí náà ní iṣẹ́ eré tó bá ṣe o òun ló ní o ẹnìkan kan ò ní jẹ àǹfààní kankan bẹ́ẹ̀ o iṣẹ́ eré tó bá ṣe ìwọ ló ní wa alayha maktasabat ti ẹ̀mí náà ni iṣẹ́ ibi iṣẹ́ ẹ̀ṣẹ̀ iṣẹ́ aburú ìwà ìdá àìgbàgbọ́ ìṣẹ́bọ ìṣe àgàbàǹgebè tí ẹ̀ náà ni ó máa jẹ́ oní ó jẹ̀yẹ̀ làhámà kásábátì tí ẹ̀mí náà ni ohun tó bá ṣe níṣẹ́ rere wà àléhà mọ̀tàsábátì ti ẹ̀mí náà òun ni ìyà òun tó bá dá ní ẹ̀ṣẹ̀ àyà kan sọ báwọn. irú rẹ̀ tún ni suratul An'am chapter six verse one sixty four ó sọ pé wàlà tẹ́kisìbù kullu nafsin illa alayha wàlà tẹ́zìrù wàzírọ̀tún wízírọ̀ ukhra ìtumọ̀ wàlà tẹ́kisìbù kúlù nọ́fsìn ẹ̀mí kọ̀ọ̀kan kò ní í ṣiṣẹ́ kan kó jèrè ẹ̀ ilá àléyá ẹ̀mí kọ̀ọ̀kan ò ní í ṣiṣẹ́ kan ilá àléyá àfi kó já sí wípé èrè tí ó rí ń bẹ ìjìyà tí ó rí ń bẹ òun náà ni ó ní o ro tó ṣe o wàlà tẹ́kisìbù kúlù nafsin ẹ̀mí kọ̀ọ̀kan kò ní í ṣe iṣẹ́ kan ilá àlehà àfi kí àbọ̀ ṣẹ́ náà èrè ṣẹ́ náà kókò lé lórí. wàlà tẹ́kisìbù kúlù nafsin ilá àlehà gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan kò ní í ṣe iṣẹ́ kan illa alayha àfikọ́gá sí pé èrè iṣẹ́ náà ọrùn ẹ̀ ní ọ wà bọ́ ọ bá ṣe èrè ìwọ náà ló gbẹ̀san rẹ̀ bọ́ ọ bá ṣe ibi ìwọ náà ló jìyà rẹ̀ wàlá tẹ́zírù wá zírọ̀ tún wí zírọ̀ òkúrọ̀ wá zírọ̀ ẹlẹ́rú ẹ̀ṣẹ̀ wá zírọ̀ ẹlẹ́rú ẹ̀ṣẹ̀ kan látẹ́zírù kò ní ru wíṣírọ̀ òkúrọ̀ ẹ̀ṣẹ̀ lòmíràn ìyẹn náà tó ń fi rinlẹ̀ wípé ohun tó bá ṣe oní ó jẹ́ tiẹ̀ nínú àyà míì nínú súrọ́tù tọ́ha tọ́ha chapter twenty verse fifteen Allah subhanahu a ta'ala sọ pé inna sa'ata atiya akadu ukhfiya litugza kullu nafsin bima tas'a ìtumọ̀ inna sa'a dájúdájú àkókò náà àkókò òpin ayé àtìyàtún ó ń bọ̀ ó ń bọ̀ ní ọ̀dọ̀ lárúbáwá tẹ́ ń sọ pé kinní kan ń bọ̀ wọ́n sọ pé. kulu áátì kọ̀rí ibùn gbogbo tí bá ti ń bọ̀ ó ti súnmọ́ lọ́dọ̀ Yorùbá wọ́n ní tá a bá dá ogún ọdún ogún ọdún yóò kù ọ̀la ajá sí pé tá a bá ń sọ pé òpin ayé kò jìnnà mọ́sùn àsùnnára kò jìnnà ó súnmọ́ iná sáà àtìyà tó dájúdájú àkókò náà àkókò òpin ayé àtìyà ọ̀nbọ̀ o àkáàdù òfìyà ìtumọ̀ méjì ni àwọn mufasirun ni wọ́n fún àkáàdù òfìyà nítorí pé kẹ́límà akhafa wọ́n ló jẹ́ ọ̀rọ̀ ìṣe olójú olójú àti òdì akhafa wọ́n ló jẹ́ ọ̀rọ̀ ìṣe tó lójú tó lódì lárúbáwá èèmọ̀ ni èdè wọn èèmọ̀ òun lèdè wọn ọ̀rọ̀ ìṣe kan yóò túmọ̀ sí yes yóò tún túmọ̀ sí no òní tí wọ́n ń sọ̀hún nínú ọ̀rọ̀ ṣe tí wọ́n ń pè ní àfọ̀hálù àdìdáàd àfọ̀hálù àdìdáàd àwọn ọ̀rọ̀ ìṣe tó jẹ́ word and opposite in meaning ọ̀kan bẹ̀ ní akfa tó túmọ̀ sí wípé tá a bá fẹ́ tu ní tojú a tù bẹ́ẹ̀ tá a bá fẹ́ túmọ̀ rẹ̀ ní ti òdì a máa túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ìtumọ̀ méjèèjì wàárẹ̀ àkádù fíyà ó súnmọ́ kí n fi ọjọ́ náà pamọ́ o ń fi pamọ́ o mi ò ní jẹ́ kẹ́ ẹ mọ̀ o ọjọ́ tí àkókò òpin ayé máa ṣẹlẹ̀ màá fi pamọ́ o ó sì fi pamọ́ tòótọ́ tó bẹ́ẹ̀ gẹ́ tó ga sí pé tẹ́ má bà níbi léèrè pé mọ́tà sáà ìgbà wo ni àkókò náà máa ṣẹlẹ̀ yóò sọ pé innama ilmuha indallah wa innama ana nadhirun mubin nínú suratul mulk pé ìmọ̀ rẹ̀ ọ̀dọ̀ Allah ló wà o èmi kàn jẹ́ olùkìlọ̀ ní o. látọ̀dọ̀ Allah àìmọye àyà ló sọ bẹ́ẹ̀ pé kò sígbà kan rí tànàbí sọ ní pàtó pé déètì báyìí láyé ó parẹ́ àwọn kìrìsìtẹ́nì tí ẹ̀mí èṣù ń gbé tí wọ́n láwọn ń ríran tí wọ́n dìklíà òpin ayé wọ́n ṣẹ̀sìn lágbàáyé wọ́n ṣẹ̀sìn ní àgbáyé bíi bíi twenty five years ago kìrìsìtẹ́nì kan ó ní ọlọ́run pé òun ọlọ́run bò ń sọ̀rọ̀ ọlá yọ parẹ́ ń jọba yìí ẹ̀rù bá ń ba àwọn kèfèrí mùsùlùmí nìkan lẹ̀rù ọba kí ni òjẹ́rù ọba wà torí pé kò sẹ́ni tó mọ ọgọ́ tí ayọ́parẹ́ ayọ́parẹ́ la mọ̀ ṣùgbọ́n ọjọ́ wo ni ó parẹ́ sí àmọ́ àwọn kírísítẹ́nì ẹgbẹ́ ẹ̀ náà ni wọ́n ń ta dúkìá wọn dìjìnrín míì náà nírà lọ́wọ́ wọn wọ́n rí nífà ọgọ́ tó dá pé o over twenty over twenty years ago nígbà yẹn mi ò tí wed mo rántí bíi 1991, ninety one ninety two àsìkò gbà yẹn ni nineteen ninety precisely ayé ò parẹ́ ẹ̀yin ẹlẹ́mìí ẹ̀yin ẹlẹ́mìí òkùnkùn tẹ́ ẹ lọ́lọ́run bá yín sọ̀rọ̀ ẹ tún mú ọjọ́ mi ẹ tún sẹ̀sìn ni àkáàdù fíya ọlọ́run ni màá fi pamọ́ ó sì fi pamọ́ náà ìtumọ̀ kan nù o kí ni ìdàkejì kí yẹn fi nǹkan pamọ́ kí ni ìdàkejì kí yẹn fi nǹkan pamọ́ kí yẹn fi hàn fẹ́ẹ̀bù yìí olójú méjì ni ó tún ṣe é túmọ̀ sí ìfihàn tó tún lọ báyìí pé dájúdájú àkókò náà ń bọ̀ o ó sì súnmọ́ kí n fi hàn yín àwọn àfáà ní kí ni ó fi hàn wá àmàrà àtùhà àwọn àmì ẹ̀ yóò mọ̀ fi àmì hàn wá pé ayé ń lọ sópin o òpin ayé ó kù dẹ̀dẹ̀ o a rí àmì rẹ̀ àwọn àmì yẹn lọ́lọ́run fi hàn òjíṣẹ́ rẹ̀ táwọn àfa àkójọ tí wọ́n ń pè ní àṣírọ́tù sáà àwọn àmì àkókò náà sọ rí pé ọ̀rọ̀ ṣe yẹn àtúnṣí méjì nínú Quran tẹ̀mí túmọ̀ sédè Yorùbá ìtumọ̀ kejì yẹn lèmi lò nínú Quran tí àwọn Dr. Aláró àǹkò tí wọ́n túmọ̀ ìtumọ̀ àkọ́kọ́ ni àwọn lò sótìyé so kọ́ ọ má lọ wà confused pé à ah, wọ́n sì á tú báyìí wọ́n sì á tú báyìí bí báyìí ló kí n sáré ṣe àlàyé yẹn fún ọ pé ukhfi eh, eh, akhfa yukhfi ọ̀rọ̀ ìṣe olójú méjì ni o a máa ń tú sí ojú a tún wá tú sí ìdàkejì rẹ̀ sọ ti yé ibi tá a bá ń lọ gan rèé o àkókò náà ń bọ̀ ọlọ́run sì ní fi àkókò yẹn gangan ní pàtó hàn wá ṣùgbọ́n ó lè fi àwọn àmì ẹ̀ hàn wá kí wàá ní pàtàkì àkókò náà tó ń bọ̀ lìtújísá kúlù nafsin bìmọ̀ tẹ̀sìn à nítorí kí a lè san ẹ̀mí kọ̀ọ̀kan lẹ́san iṣẹ́ tó bá ṣe ni o kì í ṣiṣẹ́ ẹlòmíì iṣẹ́ tó bá ṣe so àyà ìjẹ́ ká mọ̀ wípé ẹ̀san tó gbà ó dálé iṣẹ́ ọwọ́ rẹ̀ lìtúgísà kúlù nafsin bímọ tẹsí à nítorí kí a lè san ẹ̀mí kọ̀ọ̀kan ẹ̀mí kọ̀ọ̀kan ẹ̀mí ènìyàn ẹ̀mí àlìgànnú ká lè san wọ́n lẹ́san ohun tí ẹ̀mí yẹn bá ṣe agasipe Ọlọ́run san án lẹ́san iṣẹ́ ọwọ́ rẹ̀ kìí ṣe iṣẹ́ tèmi lọ́lọ́run fi san án aya yìí ó jẹ́ ká mọ̀ wípé ẹni tó bá ṣiṣẹ́ òní ó gba ẹ̀san rẹ̀ ẹni tó bá dá ẹ̀ṣẹ̀ òní ó jìyà ẹ̀ṣẹ̀ àyà míì nínú súra najim quran fifty three verse thirty eight àti thirty nine òun náà mà tún sọ bákan náà wípé alátẹ́zírù wá zírọ̀ tún wí zírọ̀ òkúrọ̀ wa aláìsá lèlè ìsáni ìlàmásá alátẹ́zírù ọlọ́run ní ntí mo ti ń sọ fáyé bọ̀ òun náà ni pé alátẹ́zírù wá zírọ̀ tún wá zírọ̀ ẹlẹ́rú ẹ̀ṣẹ̀ ẹni tó fẹ́ ru ẹ̀rú ẹ̀ṣẹ̀ látẹ́zírù kò ní í ru wízírọ̀ ẹ̀ṣẹ̀ òkúrọ̀ ẹlòmíì ohun tí mo ti ń sọ ọ́ bọ̀ náà nìyẹn o ro tó ṣe o ọ̀ ń dáràn ọ̀ ń dẹ́ṣẹ̀ ọ̀ ń sọ pé Jésù ni ó ru ẹrù ẹ̀ṣẹ̀ rẹ ro dáadáa o Allah tẹ́zirù Allah tẹ́zirù wazirọ̀ tún wizirọ̀ wúkúrọ̀ ohun tí mo ti ń sọ fáyé náà ni pé ẹlẹ́rú ẹ̀ṣẹ̀ Isa ọmọ Mariam òun náà ní ẹ̀ṣẹ̀ tiẹ̀ tó dá tí ó rù kò wá ní bẹ́lòmíì ru tiẹ̀ ǹjẹ́ o ti gbọ́ ọlọ́run tó wá tẹ̀ wá gún nínú àyà thirty nine ó tún sọ pé wà á láìsàlìlì ìsáni ìlà máa mo tún wá fi fún yín wípé láìsàlìlì ìsáni dáadáa kan ẹ̀san rere kan kò ní í bẹ fọmọnìyàn ìlà máa àfi iṣẹ́ rere tó bá ṣe bó bá jẹ́ṣẹ̀ ìwọ ló rù nǹkan rẹ ìwọ tó dáa ló tàn tó bá jẹ́ṣẹ̀ rere ìwọ tó ṣiṣẹ́ rere ló gbẹ̀san rere ṣe ti wá rí pé àwọn àyà yìí ọ̀wọ́n ti ń sọ fún wa ni pé ro tó ṣe ro dáadáa o ohun tó bá ṣe lọ́gbà o ohun tó bá ṣe lọ́gbà tó bá ṣe rere ó rere ìwọ ló tó o bá ṣe àìda ọgbẹ̀sán àìda ìwọ ló gbà má dàá kọpẹ́ nìkan ló ṣe fún tàbí ní ọ̀bọ jìyà in fact imaamu wa Shafi rahimahullah tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti máa sọ pé kápéjọ kákí alukurani tàbí kẹ́nìkan rádà kì í ṣe kápéjọ ohun tó sọ gangan ni pé filikodim ohun tó sọ ni pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ohun tó ni pé ìwọ o lè ké Quran kọ́ wá ṣe ìhìdá ìsàwáàbò ilal mayit kó o mo fi láadáa Quran tí mo ké yìí o mo fi ṣe ẹ̀bùn fún òkú mi Imam Shafi rahimahullah tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ nínú tó gbọ́yé òun ni pé ènìyàn lè ṣe ó lè ké Quran fúnra rẹ̀ láti bẹ̀rẹ̀ dópin kó wá fi tọrẹ fún òkú ẹ̀ báwọn èèyàn ṣe gbà nù gbà tí wọn wá gbà wọn wọn bá tún fẹ́ lójú sí i lọba di pé a ó lè mọ rọrùn fẹ́ nìkan kó sáré ké Kùránì tán ẹ ṣe jẹ afẹ kan pín ká ṣe bí júùsì ọgbọ̀n ni ẹ ká wá ìyẹn ọgbọ̀n tí ó kà á àwọn ni wọn fẹ́ lójú bá o ìmáàmù ṣááfì ohun tó sọ ni pé ọmọ tàbí ẹnìkan ó lè jókòó kó máa ké kúránì láti bẹ̀rẹ̀ dópin kó sì ké tán kó níwọ ọlọ́run gbogbo ládá tí ń bàbá ń bẹ̀ gbogbo ládá tí ń bàbá lórí pé mo ké kúránì yìí o mo fi tọrẹ fún òkú mi tí ń jẹ́ báyìí tó mùsùlùmí ohun ti máa wínú ó ń ṣe tìlàwà ńjọ́ kan ó débi sùràtù nájìm òun fún ara rẹ̀ rahimahullah wọ́n wá kà pé allah tẹ́zìrù wá zìrọ̀ tún wízìrọ̀ okòrọ̀ ohun tí ọlọ́run bá ti ń báyé sọ náà ni pé ẹlẹ́rú ẹ̀ṣẹ̀ kan kò mọ̀ ní bá ẹlòmíràn ru ẹrù ẹ̀ṣẹ̀ rẹ̀ wàá ná ìsàlẹ̀ ìsàn tó bá sì jẹ́ṣẹ̀ rẹ̀ náà ni kò sí kinní kan tí ọmọ jẹ́ ti ọmọnìyàn ìlà máa sàá ẹ́ àfi ń tó bá ṣe áà. mamu ṣàfi ni mo ti kó ti mu sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo kó jẹ mo kó jẹ ẹ gbọ́dọ̀ bẹ́ẹ̀ nìkan ka ka kurani mọ̀ ẹ ń bá fẹ́ ní ládà kurani kọ́ ké kọ́ máa ké fún ara rẹ̀ kọ́ lọ kọ́ kọ́ máa ké fún ara rẹ̀ bí mamu ṣàfi yìí bó ṣe padà pa ọ̀rọ̀ àkọ́kọ́ jẹ nìyẹn o bó ṣe bó ṣe pa jẹ nìyẹn o tòmọ́dà kọ́ mamu ṣàfi mọ́. pé òun ló ní kẹ́ ẹ máa ké alukurani fòkù o ohun tí mo sọ yìí ó wà nínú tafsir ibùnú kẹsìr lábẹ́ àlàyé aya yìí níbẹ̀. ẹ rí i pé ohun tí wọ́n sọ náà ni pé iṣẹ́ eré tó o bá ṣe títí ẹni iṣẹ́ ibi tó o bá ṣe títí ẹni àmọ́ kémi wá bọ́ ọ ṣe kí wá ní kọ́ máa jẹ́ bùn kọ́nà máa bá mu bá òkú mi kan lọ́rùn no no no no no no Imam Shafi wa sọ pé iṣẹ́ tá a bá wá fi tọrẹ fún òkú ọ gbọ́dọ̀ ní ẹ̀rí pé eléyìí o àlèbá ṣe gẹ́gẹ́ bá a ṣe rí hajj àlèbá òkú wa ṣe gẹ́gẹ́ bá a ṣe rí sọ́dákọ̀ àlèbá òkú wa ṣe ìtọrẹ àánú ìtọrẹ àánú kọ́ ni kíké Kùránì tìláwà náà ń pè yẹn só So àwọn tá a rí náà sùn fúnpa lè gbókù ṣe ní sọdákọtàn sàrà ìtọ́rí àánú alẹ́bàgbẹ́kànga táwọn èèyàn mọ̀ pọn lọ́fẹ̀ẹ́ alẹ́gbẹ́ nǹkan eléso tí wọ́n mọ̀ ká jẹ lọ́fẹ̀ẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ kíké kùránì ká sọ pé àfìsí sàrà àfọ́kù tàbí kíkírun ká sọ pé ìrun tí mo kí yìí mo fi sí sàrà fún òkú mi no no no no no no no no. no a sì lè bá òkú gba àwẹ̀ torí pé wọ́n bi ànábì léèrè nípa ta àwẹ̀ ó sọ pé tó kú ẹ bá jẹ gbèsè àwẹ̀ a lè bá gbà á agasi wípé a ṣe a fi nǹkan ránṣẹ́ sí òkú wa ọ̀wọ́ nǹkan tànàbì bá sọ pé ó lè bókù ni o kíké kùránì kò lè bá òkú má káwọn afọwọ́tàn jẹ tí wọ́n mọ gbowó lọ́wọ́ rẹ pé wá ké kùránì fókù rẹ kò débì kankan kọ̀kọ́ gábí ẹ ti kà á.